ó máa ṣe wẹrẹ pẹpẹ wẹrẹ pẹpẹ wẹrẹ pẹpẹ pẹpẹ sikiri ọkùnrin kọ́ ló tẹ̀lé lọ nísìn iṣẹ́ ìwé ọmọ pé gbogbo ń tọ́ni náà nísìn ó jọjú orí ẹ̀ lọ ni inú kan ń ru òkè ní ru òkè ní ru òkè bí omi òkun yìí ìwọ ni bí màríkìtì gbogbo ẹ̀ ló kó nú kó lẹ́yìn bí alẹ́ apamẹ́ta yìí ó rí ó ti fẹ́ mú dọ́rùn. ó débi tàkúté kìíní ìkejì kẹta ìkẹrin ó kúkú mú ẹran àmọ́ wọn ò fẹ́ràn lójú ẹ̀ o wọ́n tún ti yọ. ṣé èèyàn á máa bá wọn lé ìgbélé èèyàn ò ní develop BP wọn làwọn fẹ́ẹ́ dìbò lọ bèbí tí wọ́n ti cancel bèbí kàn máa lo whatsapp hmm, hmm. Hmm, àbí kàn lo instagram. ṣe ṣe ìyẹn tó wà ní instagram. Ah, ah, nígbà tán làwọn fẹ́ẹ́ dìbò lọ. because right now i desperate. ìyá ẹ desperado paṣọ ló kọ so gbọ́ ọ gbọ́ rẹ́kọ̀dù. gbọ́ desperado <laughs> kí a gbà lọ. being the distributor of agents láti pín ọmọ kákàkiri ọgbọ́kùnrin náà. mo rò pé ẹsẹ̀ wa mú eléyìí ni o. àmọ́ ah, iṣẹ́ wa mú wa. ègún ni ó jẹ́ o. ègùn kọ́. kèrè ta ní báyìí má wẹ̀ nù tó dàbí sáńbọ̀dù àwọn kàtẹ́kà. ṣé máa wẹ̀ nílé ìwẹ̀ jẹ́jẹ́ mi kọ́ ọmọ rẹ wa máa yójú wò mí ọmọ rẹ olórí burúkú àtọ̀rẹ́ rẹ̀ rí la ìjà yẹn kọ́ ẹ máa yójú wò mí. à ṣé kọ́kọ́rọ́ yàrá yín lẹ kọ́rùn yìí ni. gbogbo ah, ẹ̀ ló wálẹ̀ bíi transistor radio tó ti bàjẹ́ yìí. bí ẹni tí yín ní kan. kí yín àgbàdo tèmi jẹ.